ohun tí bíbélì sọ ni wípé abraham sì wípé wò ó èmi ni wọn kò fi rọmọ fún ó ní sì wọ ẹrú tí abẹ́lé mi ní òṣàrò lé mi fún gbogbo ẹni tó ń wojú Elédùmarè àdúrà mi ni wípé ọlọ́run á dá lóhùn ayọ̀ ìrètí wa ò ní pẹ́ kò lè ní já sásán a kú ojúmọ́ orúkọ tèmi ni Ògúnlẹ́yìn Ibrahim Ayọ̀délé òní yà á sàn wá sí rè. ó bá gbèjú ọlọ́run mi kó tó dá mi lóhùn ìrètí gbígbẹ́jú olè ṣàkólọ́.